pé ọ̀rọ̀ ń pa ẹ̀mí aláàmọ̀rin rẹ̀ ọ̀nà ọba àmìríkà lọ́nà bóyá sàlù nìkan ní ọ̀hánmùrì wọ̀nyí lẹ́sẹ̀ rẹ̀ ṣe ń pé àwọn àyà ní sóra alukur'an níbàámu sí bí wọ́n ṣe sọ̀kalẹ̀ oríṣi méjì ni àwọn kan bẹ̀ lẹ́yìn tó ṣe pé ó ní sábàbí àwọn kan bẹ̀ tí ò ní sábàbí sóra ìta akọ́fẹ́ kà yìí ó ní ìdí pàtàkì tọ́lọ́mù ìsọ̀kalẹ̀ fún àdúgbò bẹ́ẹ̀ náà ni súra ìtì ó tẹ̀lé súra tó ní násà yìí òun náà ní ìdí pàtàkì tí èso kalẹ̀ fáwọn ìwà mẹ́rin wọn. ìdí ìtẹ́lẹ̀ yìí ni pé àwọn Quraysh wọ́n wá sọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀bà sọ́dọ̀ ọ̀bà àdéhùn ọ̀sánná wọ́n wá ń sọ fún pé ìyá Muhammad èyí sì ń lánàá rọ́bà sífù lánàá ọlọ́run bá rẹ̀ sàlàyé ìgbà rẹ̀ fún wa. ọmọọ̀tàní lábàlá ọkùnrin táwọn bàbá àwọn òní níbo ndị ti sẹ̀ wá sọ́dí pọ̀ lọ́wọ́ bá fún wa. ànábì dákẹ́ fa ánìzàlọ́ náà bọ́lá ń sẹ́sọ bó ti sọ kalẹ̀ wípé qul huwa Allahu ahad ṣàlàyé fún mi sọ fún pé ọlọ́run bá tiẹ̀. ó yàtọ̀ sáwọn ọlọ́run táwọn ìlú ìjọsìn ọlọ́run ọba tèmi ahadun yani wahid ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba tèmi Allahu samad Allah bimani ma'bud gbogbo láti ní àdéhìlá Allahu samad ọba tó ipá náà sì asọ́mọ́dù ọba tó ipá gbogbo ẹ̀dá pátá ìlà máa ń kó bùkátà wa lọ sọ́dọ̀ náà. Allahu Samad ọba àjẹun olùkàn ọba tó yẹ pé tàbá fẹ́ gbé bùkátà ká àbọ̀bí ọ̀dọ̀ rẹ̀ nìkan láǹfọ̀kàn sí pé onímọ̀lẹ́bí ya bùkátà. ọlọ́run ọba yìí lámìyálẹ̀t kò bí o wọ́n lámìyó la ẹnìkan sí mi wọ́n lámìyàkùn láwọ̀ òun fún wa ní àhàdùn lámìyàkùn láwọ̀ àhàdùn wa. kò sẹ́ni kankan tá a lè sọ pé nàbí ẹ̀rọ ọlọ́run àfibí ọlọ́run ti rí lọ́sẹ̀ rí sí fọ́lọ́ kò sẹ́ni àfibí ọkankan fọ́lọ́. yẹn ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀pọ̀ tí a mú wá gbé wọn làwọn ọ̀sẹ̀ bọ́ wọn náà bá àlẹ́ wọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí a ń bí lẹ́rìí wípé ṣàlàyé fún wa nípa ọlọ́wọ̀n bá rẹ̀ júwe ọlọ́wọ̀n bá tiẹ̀ júwe rẹ̀ fún wa báyìí ni àyà oní súrà yìí ló ṣe sọ̀kalẹ̀ bàbá Ibn Kathir wọ́n ní kádà ọ̀wá Tirmidhi bí Imam Tirmidhi ni a ṣe gbà bí ìwá nípa ìṣẹ̀lẹ̀ tó fà á bí súrà yìí sọ̀kalẹ̀ láti gbọ́ وزاد ابن جرير الطبري ṣùgbọ́n bàbá wa Ibn Jarir àwọn àtọ́bárí àwọn tó ṣe àfikún mi níbi ọ̀rọ̀ tí wọ́n wọ́n ní asọ́mọ̀dù yẹni kí n bá fi tẹ̀síìrù asọ́mọ̀dù oríṣiríṣi ọ̀nà làwọn àfáà gbà tí wọ́n fi tù àwọn kan sọ pé asọ́mọ̀dù ayà tó tẹ̀lé ìlótú yẹni pé Allahu sọ́mọ̀dù ma ma'na sọ́mọ̀dù lam yalid wa lam yulad wa lam àti ìbú àti ìjọba ọ̀rọ̀ mi ti ń bà látọ̀dọ̀ Abu Aliya ó ní fàánzàlá lọ́wọ́ azàwàjálù ọlọ́wọ́ sọmọ bí ọ̀rọ̀ ta ọkọ ilé tó ní àgbà ó ní ọsọ fáwọn ẹni pé à ń sìn lánàá ọgbàkà sọ fún wa ọlọ́wọ́n rẹ̀ àwọn ọmọlẹ́bí rẹ̀ ara àwọn wo ti ní súra yẹn fún àlejò àbẹ̀hẹ́mọ́ sallallahu alaihi wasallam nínú ẹgbà ọ̀rọ̀ mi wọ́n láwọn kọ̀rọ̀ ilé ọ̀wí ibò míì wọ́n láwọn òṣèré fún gbogbo ẹ̀sánà ní wípé ìbéèrè kan ló ṣíwájú tí súra yìí fi ẹ̀sùn kalẹ̀ fún àlejò àbẹ̀hẹ́mọ́ nínú àdéhùn Imam Bukhari tí ó gbà wá wọ́n fẹ́ sọ nípa ọ̀la ẹ̀sán tó tóbi àti pàtàkì súra yìí ìyẹn Suratul Ikhlas wọ́n lè jùsẹ́ náà wà sallallahu alaihi wasallam ba'atha rajulan ala sàríyà sàríyà ń bẹ lọ́tọ̀ jẹ́ṣù bẹ lọ́tọ̀ jẹ́ṣù làwọn ogun ti ń pọ̀ sàríyà lára àwọn ogun làwọn náà jẹ́ ikọ̀ tí ń ránkọ́ lọ sàlàyé tó kù láàrin àwọn ogun ní à ń sàríyà yẹn ni pé àdéhùn rán àwọn ìkọ̀kan láti lọ sàlámì nípa àwọn ọ̀tá táwọn yóò bá ti ráwọn tàbí bẹ́ẹ̀ bá ń sẹ́ báwọn yóò ní ẹnì fún ọ tí bí aṣíwájú tí ẹ̀rọ aláṣẹ ọ̀rọ̀ ẹ̀ wọ́n ti máa gbọ́ kí ni ká ṣe òwò ni ká tún ṣe òwò ni ká tún ṣe. báwọn tàbí ọ̀gbìn náà dára sí nìyẹn wàká ni yẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ àhẹ́ ẹ̀ tó wá onítorí síwájú mi tí láti fẹ́ kí o gbogbo tó bá ní ọkà bàtà lórí ìlú yóò kà kó lọ́wọ́ lọ́wọ́ yọ̀ọ̀kà tó bá ka sọ́ọ́tù náà báyìí lápẹ́jú rẹ̀ kó tó di pé yọ̀ parí sọ́ọ́tù rẹ̀ kó láàsì yóò tó kà lọ. bọ́tà sí kí ọ̀run fún ẹ̀ àwọn èèyàn lè wá sọ fún pé wà wọ́n bá ka kó lọ́wọ́ náà jáde kó lọ́wọ́ náà ìwọ ni yóò gbóntọ́ wá ní kọ̀ọ̀kà ọ̀ọ́ zaka kúlọ̀ àlọ́ ọ̀ọ́ zaka kúlọ̀ àlọ́ kí ló dé ìyá yìí ṣe yìí túmọ̀ wá dé màdínà wọ́n sá ti sùn wọn lọ́wọ́ ní ẹni báyìí tó ní ohun síwájú wa kéwì gbogbo sóra tó bá rí ọkà pátá yóò zaka kúlọ̀ àlọ́ wọn. ànájú wa sọ pé ẹbí lẹ́rù ni ayé ṣe yìí ṣe lẹ́yìn ẹbí lẹ́rù. sọ nígbà wa bí فسألوه فقال لأنها صفة الرحمن لا تريد في ìròyìn ọlọ́run bá arahman ń bẹ́ẹ̀ ìdí tó jẹ́ pé òun máa ń ka nínú wa. خمسين الوالي ابيليري لماذا يصنع ذلك كل ده بيجي بالي فسالوه فقال وبيليري توتو ọwọ́ adáwọ̀ lóhùn pé lẹ́ẹ̀nà sífàtò rahman ìdí tó fà ní pé ìròyìn ọlọ́run bá arahman ọ̀mẹ́ńbẹ̀ ìdí nù tó fi ń ṣe bẹ́ẹ̀ ìdí nù tó fi ń tó fi ń kà. àmẹ́bìdí ẹ fún mi pé fàkọ́lẹ́ nàbí yẹn sọ̀tọ́ bá wọn àlejò ọ̀sánlá àbírò ní àná bá wọn yẹn lò àmẹ́bìdí ẹ nílò pé dájúdájú náà bá a ọlọ́run itu tidak ada. bó ṣe yẹn ni surat sọ́dọ̀tò rẹ̀ class nínú àwọn sọ́dọ̀ tó ṣe pé tíyàn bá ń kà á lákàtúnkà lórí ìlú nírú àníyàn bárakùnrin yẹn kó ṣe ń kà á ọba máa jẹ́ kí ọlọ́run bá kó fi nífẹ̀ẹ́ yẹn ni ọlọ́run bá sì nífẹ̀ẹ́ ogun tí ń fẹ́ lórí pátá ló ti jẹ́ sí onítọ̀hún nínú ẹgbàá ọ̀rọ̀ mi ètí ń gbà látọ̀dọ̀ abdullahi ubaidullah ansaadit ibn anis kọ́ọ́n kan rọ́jìlẹ̀ nílẹ̀ ansọ́ọ̀ wọ́n ní arákùnrin kan nínú àwọn ansọ́ọ̀ ọ̀nà tí máa ń ṣíwájú àwọn ikọ̀ tí ń rùn àtàlẹ́bí tí ń rùn níṣẹ́ òní máa ń ṣíwájú wọn nínú gbogbo ọ̀run tó bá kà ní ìdáláwọ̀ kọ́nà ní sọ́lá tó lè rán láàtì àwọn èèyàn rẹ̀ tí ẹjọ́ náà wọ́n ń sẹ́ wá sọ fún wípé wá arákùnrin ìdàkà tẹ̀tẹ̀tì òbí àbí sọ̀rọ̀ fún mọ́ látàrọ̀ àná àtúnṣe òkà àtàtàkà òbí lọ́kọ̀ọ́ ìgbò fẹ́ bẹ̀rẹ̀ suratul ikhlas ìlọ́kà tó fi bẹ̀rẹ̀ o tún wá rí pé kò tún lè tọ́ ọ̀kà sùrà ní ìhòòhò ṣẹ̀fẹ̀ kan dúró sórí ọ̀kan méjèèjì bí sọ́ọ́tì dẹ̀ kíláàsì lọ́ọ̀bà ká ní káàmì kúrò aláì ló ń ká lórí rẹ̀ bí mi lọ́ọ̀bà sí kàmí kàmí kàmí kámọ̀ wípé èmi lọ́ọ̀kà lórí rẹ̀ ọ̀rìntọ̀ ìtọ́ àmì ẹni pé ìmọ̀ kẹ́lò bí ọmọ wa ṣáájú kírun fún mi àti kẹ́ ẹ fún ilẹ̀ mo ṣe ń ṣe ní ìṣẹ̀mọ̀ sẹ́nu wọ́n kà sì sùn pẹ̀lú ẹ̀ torí pé wọ́n ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ láti rà lórí pé ẹni tí bá ti yàn fún mi gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀mọ́ ẹ̀rí pẹ̀lú gbọ́ sílẹ̀ náà so wọ́n ń fara mọ́ jẹ́fìdé màdínà nígbà ní màdínà lọ́dà lẹ́bí sọ̀rọ̀lá ọ̀rẹ́bí wàsálà kí tó ṣẹlẹ̀ wọ́n sọ bá nàbí àdébùwá ni wọ́n tó wá so bó ṣe wílẹ̀ kan bẹ́ẹ̀ náà ni ó ti jẹ́ ìdáhùn wa ni wípé torí pé mo nífẹ̀ẹ́ ni àdébùwá ti kú tọ̀ torí ìfẹ́ tó ní sí ọlọ́run bàtà ńlá ọlọ́run bá ń nífẹ̀ẹ́ tiẹ̀ náà ẹjá wo nínú tẹ̀síẹ̀rù ní àṣà bóun ni àwọn àfà báwo ni wọ́n ṣe tún سورة إيه؟ هي سورة الإخلاص قل هو الله أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد nínú tẹ̀sílù kẹrìmì rahman bàbá wa asáájú kọ́lọ̀ǹkọ́bá ní kẹ́ bàbá لأن تفسيره سورة الإخلاص قل هو الله أحد الله صمد من قل قولا جازما به معتقدا له بلون تيمبوي وي جازما لن تشوف ميسي بيجي بلوري murtakidan lahu lẹ́yìn tí ó sì nígbàgbọ́ nínú gbọ́dọ̀ náà àárifan bí màá náà lẹ́yìn tí ó mọ ìtumọ̀ rẹ̀ kí ni tó wí huwa Allahu ahad yẹn ni pé inhasarat fi al-ahadiyya yẹn pé ònìkan lọ bá aṣọ ọba ẹyọ kan ọba tá a máa fi aṣọ tá a máa fi ròyìn rẹ̀ níbi níbi pípé lọ bá tó pé alẹ́dí láwùlẹ̀ àsìmá òlẹ̀ ìrọ̀sìnà àwọn orúkọ tó dára tó rẹwà jùlọ ti ẹ̀nìkan ní ṣe wọ́n sì bá alkamila tó rán lè yá àwọn ìròyìn tó pé tó tún jẹ́ àwọn ìròyìn gíga gíga gíga tọ́nà ọba nìkan ní ṣe. Allahu samad al-maqsood fi jami'il ọba tó ṣe pé ó nìkan làá máa níbi gbogbo bùkátà wa pátá èyí pé ta ni tó lè bá ní gbọ́ bùkátà kankan ò sí àfọlọ́wọ́n bá nìkan sọ. Allahu Samad yálì al-Maqsud ọba tá a máa ronú kàn ọba tá a máa fọkàn sí ọ̀dọ̀ rẹ̀ pé ó nìkan ló lè bá ní gbọ́ bùkátà yìí. fàánù làálàm àlàálàm ìgbọ̀nsáfà nínú tẹ́kẹ́rọ́dà ilẹ̀ yìí àṣetùmọ̀ rẹ̀ ni pé gbogbo ẹ̀dá pátá. yálà omi tẹ́ ń bẹ ní sánmà ni àbá àtà ń bẹ lórí ilẹ̀ ni gbogbo àná ń bùkátà sọ́lọ́ a béèrè tọrọ lọ́dọ̀ rẹ̀ kí bá ya bùkátà wa wọ̀yà gàbó náà ilé ìfimọ̀ ìgbà ti yìí àwọn tó bá pàtàkì tó pàtàkì tá pataki kòkòrò rẹ̀ ayé sísọ́ bẹ́ẹ̀ nìkan àfọ̀dọ́ náà kí fà á torí pé nìkan lọ́ba tó pé níbi àwọn ìbéèrè alàlíyù ọ̀nàbọ̀ onímọ̀ọ̀mọ̀ tán alẹ́dẹ̀ kọ̀dẹ̀kàbùlà fi rìnbí ọba tó ti pé onìkan ló pé níbi àwọn ìmọ̀ rẹ̀ ìtọ́mọ̀ alàlíyù ọba tó ti pé kì í bínú tí kì í tí máa ń ṣe sùúrù ńlọ́lọ́ọ̀ba ńlọ́jẹ́ alẹ́dẹ̀ kọ̀dẹ̀kàbùlà fi rìnbí níbi ká ṣe sùúrù kẹ́dọ̀ọ́sẹ̀ kéèyàn lágbára àti fìyàjẹ kọ́mọ́sì fìyàjẹ ọlọ́ọ̀bà nìkan lọ́ba tó pé níbi abala. arọ̀hìmù lẹ́bi kàmùlà fi rahmati adé ọlọ́run ọba yìí ọba oníkẹ́ni ọba tó ṣe wípé ó tún pé pérépéré níbi kákẹ́ni wọ́sàn-án ti rahmatu kò láṣẹ yìí àánú rẹ̀ ọ̀fẹ́ ọ̀kárí gbogbo nǹkan pátápátá wàhálà kàdánsá ìrọ̀lọ́ sọ́ọ́fì bẹ́ẹ̀ ni gbogbo òròyìn ọlọ́run pátá pípé pípé pípé làá fi ròyìn ọlọ́run lámìyálẹ̀ wà lámìyálẹ̀ ọlọ́run báyìí kò bímọ ẹnìkan kò sí ní kí ló fà á lè ka náà lè gbé náà torí kọ́ ọrụ ọ̀rọ̀ lójú gbẹ́ ọ̀rọ̀ lójú àmì ìlú tí ebi kò kankan. òfò wa láàfin kúfùrù ni pé alábìjọ nàbíyà ẹlẹgbẹ́ kò sí fọ́nà kò sí sọ pé a àfi bí níbi ìṣe níbi ìwà ọmọ ìjọ ọlọ́run pọ̀ kò sí fọ́nà láàbí àsìmáyé kílà ní àwọn okọ̀ tó náà bá kọsẹ́ńtọ́ jẹ ọlọ́run láàbì àsìmáyé wà láàbì sífàtì nílà ń bí àwọn okọ rẹ ní àbí àwọn ọ̀rìn rẹ àbí àwọn ẹ̀ṣẹ́ lọ tàbá àrọ́kà wọ́tà àlà gbogbo nítorí pátá ọlọ́run bá òbí ṣe. bàbá wa àsáńdí wọ́n ní sóra yìí ìyẹn sóra tó ní ikhlas mùsùlùmí láti máa tawhid àsìmáyé wà sífàtì tawhid ètò náà tó ń gbé dání méjì ni olóríyà ọ̀bẹ̀fẹ̀ yẹni pé ọ̀nùlọ́ọ̀rù ọ̀nùlọ́ọ̀rù ìmáàlì màáwù. tọ́yì tọ́yìbìlà àtìmáyì wà sí fáàtì wọn ló dá lórí àwọn ìròyìn tó jẹ́ tọ́lọ́wù àìròyìn rẹ̀ tọ́yìbìlà àtìmáyì wà sí fáàtì. yẹni gbogbo àwọn orúkọ tábàrí nù kùrán tábàrí nù àdìtà nù Muhammad sallallahu alaihi wasallam yálà náà lè ròyìn ara rẹ̀ ní àbọ̀sọ̀ pé kàdébí òwú pé ó kọ ohun tó lélẹ́ yìí o ìròyìn ohun náà tún ni ṣùgbọ́n àwọn báwo sí ẹni pé lára àwọn gbọdọ̀ nínú tí bá fẹ́ gbójú bá tí bá fẹ́ gbà pàdé pé òjíṣẹ́ máa sọ fáyé pé huwa Allahu mutafarrid bil uluhiyyah sọ fún ẹgbẹ́ ọlọ́wà ni ya níbi dídá ẹ̀dá títọ́jú ẹ̀dá ni líla ni aṣọ lọ́wọ́ bá mi níbi àwọn òkò àtàwọn ọ̀rọ̀yìn rẹ̀ láàyò ṣàríkò òfin àbáhàdù kò sẹ́ni kankan ó sì fún àtọ́lọ́ ní ẹjọ́ ń jẹ́ owó kọ́ yìí fọ́lọ́ yẹn pé alẹ́dì kábùlà lè sì fà ti ṣáwà àwọn ìròyìn tó jẹ́ ìròyìn abẹ́yì ìròyìn títóbi wọ̀lẹ̀ máa gbọ́mọ̀tì àti ìròyìn tó nílá gbogbo ẹ̀ pátápátá ọlọ́run pé yà. ọba tó ṣe pé yẹtídò lọ́kọ̀lá ipò gbogbo ẹ̀dá pátá gbogbo ẹ̀dá pátá ní máa ń fọkàn sọ́dọ̀ ọlọ́run ní máa ronú ka ọlọ́run ní kọ̀dọ̀ ìrẹ̀ àwa ìjìbá lọ́gàá èmi ó bọ̀ ń bíyà bùkátà àwọn tó ń sojú kòkòrò nípa rẹ̀ ọlọ́yìn nìkan náà tí ó bọ̀ ń ṣe. lábìyá lè di wàhálà mi yóò láì sọ yẹn pé lẹ́yìn sẹ́lá kò wà lọ́dọ̀ ọ̀sán lọ fọlọ́ ọlọ́gbọ̀n òbí mi wọ̀lá wá lídà kò sóbì fọlọ́ kò sí bàbá kò sí ìyá wọ̀lá sọ ìbá kò sí ìyàwó fọlọ́. wọ̀lá mi àkọ́ńdà wò ó fún wa ní àhàdùn yẹn pé lábìyà kò ń là wọ́n. مماثلا ولا مشابها أحد من خلقه kò sẹ́ni kankan náà lọ ẹrú rẹ̀ tó ti bá ẹni sọ pé aláfijọ́rọ̀ tá a sọ pé bí ọlọ́run ló ṣe rí láàfin àsìnáyé yálà bí àwọn ọkọ tọ́lọ́run bá jẹ́ ni tàbí àwọn àròyìn rẹ̀ ni wọ́n láti àfọ̀rán rẹ̀ àwọn ìṣẹ́ ọlọ́run títóbi ní fọlọ́run bá nínú tẹ̀síìnù alukọ̀tùnbí yẹ ìdí fi ń sọ nípa àwọn àkàmù ìtìmẹ̀ nínú alukọ̀ránù alágbọ̀nrín bàbá wa kọ̀tùnbí àwọn náà sọ pé sọ́láṣẹ́ ní kíláàsì ọ̀rọ̀ méjì làwọn afáàsì nípa rẹ̀ ọ̀rọ̀ akọ́ ni wípé màkì yàtọ̀ wọ́n ìlú mọ́kànlélọ́tì sọ̀kalẹ̀ irú ọ̀rọ̀ yìí wọn ní àgbà wá látara abdullahi bin masoud àti hasan àti àǹkọ àti ikrima àwọn kan sọ pé rárá kì í ṣe mọ́kà ló ti sọ̀kalẹ̀ wọn ní màdínà ló ti wá pẹ̀lú ìdí ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tí ń gbà wá látara abdullahi bin masoud àti kọtada àtàfà wà lọ́hà àti sódì ayé àánú rẹ̀ ẹnu kọ̀ lórí pé mẹ́rin bisimilahi rahman rahim bàbá ní qawluhu ta'ala qul huwa Allahu ahad yẹn ni pé al-wahidu al-witru ọbẹ̀ ẹyọ kan ṣoṣo alladhi la shabiha lahu ọba tí ò sọ́lá àjọ wala nadhir kò lẹ́lẹ́gbẹ́ wala sahiba kò síyàwó la walad kò kò sọ̀rọ̀ fún fọ́lọ́ bàbá wa ní ìpìlẹ̀ ahadun oníwàhádà wọ́n sọ wáwù yẹn wọ́n sọ di amza ìní àti pé ahadun wọ́n ní ọ̀rọ̀ ti lọ́dún sọ́tò lùbá nípa ìyàtọ̀ tí ń bẹ láàrin wàhídù àti ahadù ní bàbá tó kàn wájú àwọn tó ti tí ó pè. tún. أحد الله بلا تنوين وقرئ أحد الله طلبا للخفة طيب الله الصمد أي الذي يصمد إليه في الحاجات ọba tí gbogbo yẹn máa ń fọkàn sọ́dọ̀ rẹ̀ pé oní ọba bí àbùkátà yìí wọ́n gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ afáàdùn abdullahi bin abbas àti bàbá wa Dhahhak. alladhi yusmanu ilayhi fil hajat kama qala azza wa jalla ń wá fi àyà mi wí ètò àyà náà pé ìtumọ̀ rẹ̀ ní kọ́lọ̀ lọ́ba tá a máa ń ronú kà pé oní ọba ní bí a bùkátà ẹni torí pé láàyè mi ọlọ́run sọ pé idha massakumu durru fa ilayhi taj'arun nígbà tí ìnira kan àbómi ìtọ́ ṣẹlẹ̀ sí yín ìbọ̀lọ̀ lẹ̀ máa ń sá kíjokíjo tẹ́ ẹ̀ máa ń lọ sáábà àwọn onílọ́gbà wọ́n ní àsọ́bádùn àsẹ́yìn nù wọ́n ní aṣíwájú ọ̀gá olówó ẹni oníyàmọ̀pẹ̀ ní asọ́bádùn alẹ́ ni yóò sọ ní lẹ́yìn ìnáwó azẹ́ pẹ̀lú nígbà táwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tó bá ṣẹlẹ̀ àbí yàn fẹ́ bí ya bùkátà àwọn ọ̀gá tí yàn máa ń sẹ́rí lọ báwọn oníyàmọ̀pẹ̀ ní asọ́bádùn yẹn ní èdè lárúbáwá àwọn kan tiẹ̀ tuntun àsọmọdù wọ́n ní tìmọ̀ rẹ̀ ní àdáyìnbó ìbá pé ọba tí ó máa ṣe gbére ọba tí ó máa ṣe kú lọ títí láyé alẹ́dì lam yazal wala yazal ọba tí ó yẹ kòkò tí ń jọlọ wala yazalu kò sí níyà láéláé lẹ́jọ́ ọjọ́ àwọn kan tiẹ̀ sọ pé Allahu samad wọ́n ní tafsiru ma ba'dahu wọ́n lọ nǹkan bu ní pé tùmọ̀ rẹ̀ àáyà tó tẹ̀lé òní tùmọ̀ rẹ̀ gẹ́gẹ́ ẹ̀sìn bàbá látọ̀dọ̀ ọ̀báyé ibn Ka'ab yẹni pé asọ́mọ̀t alẹ́bí láàyè lìdó wọlé yóòlá wọ́n tún asọ́mọ̀t wọ́n lè tẹ́sí pé kò bí mọ́ ẹnì kàkọ́ sí i. lẹ́yìn àwọn ẹ̀sẹ̀ ṣe wọn ìlà ṣèyàwó torí kò sí nǹkan kan tí ó jẹ́ wípé ọmọ tara wọ̀lẹ́sẹ̀ sí ìyàwó ìlàsà yúrọ́pù ẹnìkan ò ní máa bẹ kó wá jáde láyé kó ní ọgbà rẹ̀ jáde àbúkọ́jẹ́ pé tọ́ba ti kú báyìí wọ́n jogo rẹ̀ ṣùgbọ́n náà bá ọ̀tá rẹ̀ nìkan kan jáde kò sì bímọ kankan bèlè tàṣẹ pé ń bọ̀ bọ́ wá kú ẹnìkan wà sọ fún wọn jogo ọ̀dọ́ àwọn kan tiẹ̀ sọ pé ìtumọ̀ Allahu samad wọn ni wàá sẹ́yìn lò lẹ́bí ìjọba tó ṣe wípé níbi jíjẹ́ ọ̀gá níbi jíjẹ́ olówó ẹni ọba tó ti dóògùn gbọ́ níbẹ̀ lọ́wọ́ bá ṣe. wàkọ́lá àbú rẹ̀ ra ìnáwó alùmùsáwò ní àkọlẹ̀ àjì àwọn ìtumọ̀ oríṣiríṣi ń fọ àbá òsínmọ́ dúró ó lọ́ba tó ṣe pé ọ̀rọ̀ ọ̀rọ̀ pátápátá kò lọ́dọ̀ ẹnikẹ́ni wọ́n lè mọ̀ táájú lẹ́yìn kó lọ àhàdùn gbogbo èèyàn pátá ìdẹ́sì bùkátà sí afáwa súnmi àwọn ní ọba tó ti pé òun là á máa ń ronú kàn níbi àwọn oore èyí tá a máa ń ṣojú nípa sọ yìí nígbà tí àjálù mùsíbà kan àbórí ìdíbò ọba dé ọba tá a máa béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n أبا حسين ابن الفضل wọ́n wọ́n lẹ́bi yẹfọ́ àlùmáà yá ṣáàwó ẹ̀yà kọ́mọ máa ń yọrí lọ́ba tó ṣe pé àṣeyọ wò ẹjọ́ tó bá sì wù ní dá ẹni lọ́mú bá sì da ẹjọ́ fún kò tí ó kọ́ lọ́jọ́ lójú kọ́ ẹjọ́ tí ń dájọ́ kò ní kọ́ tàbí fi tó mi wọ́n kọ́ bàbá àwọn kọ́ọ̀tì sọ pé ìdùnnà wọn lè ká mílò lẹ́ni láàrin ìgbà fi aláwọ̀ sọ́mọ́ àbí níbi gbogbo òròyìn tí ọ̀ lálẹ́ inú kankan lára lórí ìtumọ̀ Allahu Samad lórí ìtumọ̀ rẹ̀. bàbá wa Qurtubi wọ́n ní kọ́ni àtàyìnà àlàáfẹ́ àkùwà mọ̀bàjẹ́ nàtà ń fi sọ̀rọ̀ wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ tá a ti ń gbọ́ látàárọ̀ yìí pátá ó ń sọ nípa ìtumọ̀ Allahu Samad. wàhánà sọ̀rọ̀ yà mí ni máa ṣe ìdàlọ́wọ̀ ìṣèkọ́ ọ̀hún pínlẹ̀ pé gbogbo àwọn ìtumọ̀ tí wọ́n mú wà náà lọ́fẹ̀ẹ́ ìbámu ṣùgbọ́n èyí tí ọba mu jùlọ ilẹ̀ tó ṣe pé tá a bá wo ibi tí àsọmọ́dù tó ti wá ìtọ́ba mu jùlọ ó ní ẹ̀nà ọ̀rọ̀ lákòókò gbé bàbá wa kàtọ́ bí báwọn náà bí wọ́n ṣe sọ. bàbá yà sọ bàbá mi náà bí sọ́rọ́ mẹ́ni àbúrádà bàbá wà àkùzà wà àlàyé náà rọ̀ mà kọ́ ọ́ mẹ́wọ̀

Allahu Samad wọ́n á nílò àwọn báwọn wọ́n ti mú ọ̀dà àsàlámì àlè sọ àmọ́ni àbáradà ọ̀nà àwọn tí ń ṣe báwọn àwọn tó ṣe pé ọlọ́run ti gbé ẹ̀yìn sí kí àtàlù rẹ̀ àwọn tọ́lọ̀ ti lójú ti làwọn tí ń ṣe bẹ́ẹ̀ àwọn tó ṣe wípé iná lọ́nà ọ̀pọ̀ òfìsẹ̀ san fún wọn làwọn tí ń ṣe bẹ́ẹ̀ àwọn tí ń ka Allahu Wahid àsọ̀mọ̀ ẹni pé dípò kápá kọ́lù lọ́wọ́ Allahu Ahad wọ́n wà yọ kúnlé kúrò ń bẹ́ ọmọ kúnlé kúrò ti lẹ́nu àlùkùrán wọ́n yọ kúrò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ lọ́lọ́ bá kúrò sí lẹ́nu sọ á kàmọ́ sọ pé àmọ́ àwọn sáwọn ìpàdé àti gbọ́dọ̀ nílẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ náà. zama adamu lẹ́yìn sọ́kẹ́ ló kún lẹ́nu kọ́kán ìrún wọn ni pé kúlé kúlé kúlé wò kò sí ní gbọ́dọ̀ àlùkùrán ọmọ ti lẹ́nu àlùkùrán والذي عليه الناس والباطل والمحال lérò tí wọ́n ní pé ọ̀rọ̀ táwọn ń sọ nìlódodo ńlọ́ba kú ìtàwọn ètò gbogbo ẹ̀dá àgbáyé ìlúkù tí wọ́n wà lórí ẹ̀kọ́ olùwà lọ́wọ́ra kùránì ni àwọn ní kò sí nù rẹ̀ lẹ́yìn àlà tẹ̀síìrì ń tí a fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn àfọ́ọ̀mù tẹ̀síìrì wọ́n sọ pé ááyàwó ó ní sábàbí ó ní ìlú pàtàkì kí لما قالوا للرسول وبعدين سبحان النبي سيد لنا الغمرة رميونا وباتي أخوة أمن ذهب sínú góòlù lọ́nà ọba rẹ̀ ló ti wá ní àmì nuhas àbí láti di òde àwọn mi sọfà àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ láti di fàdákà tí ìbẹ̀rẹ̀ lọ́nà ọba rẹ̀ ti wá ní. ọ̀pọ̀ ọ̀nà náà wọ́n ti sọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ ìdáná ọlọ́run wá ní ìwọ̀n ẹ̀kọ́ ní oníkàlẹ̀ bí ọ̀sẹ̀ fún wọn lẹ́yìn tí ń dá ìsìn padà fún wọn pé bọ́ọ̀lù tó wà lọ́rọ̀ àhàrẹ̀ fàfihàn àbí dàlá látún àlàbò ìyẹn ọ̀rọ̀ di ọ̀nkánà ìjọba ìpè nínú àyà iná wọ́n tọ́ka sí wípé kò sí tó burú ẹ bá sọ̀rọ̀ tí ọ̀gá mu èèyàn lè ṣe lọ́dún rẹ̀ kéèyàn dá padà nínú tó bá tó bá dá nídàá وصار الإبتراع طيب فإذا سقط بلغ كل تبت يمكن بآية وصار الإبتراع على الله عز وجل أدبكم ستوبرون يلدد أبارة بلغ بان وتكذيب للرسول ọ̀rọ̀ ànábì tánàbí òwe yẹnì kì í wọlé ìjọba akọ́ńtò tí wọ́n ti fi àfúnlẹ̀ rẹ̀ àwọn tí a sọ pé kólíkólí ti bẹ́nu kùránì bí kò sí nu kùránì ọ̀rọ̀ tí a ń sọ wòye sọ̀rọ̀ ọ̀rẹ́ tọ́nà ti gbé jìnnà sí kí ọlọ́run ìrọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu tí bàbá gbé lù. Allahu samad asamad alẹ́dẹ̀ làbí ẹlẹ́dẹ̀ wọ̀nà ní wọ́n láti ìtumọ̀ mélòó ẹgbẹ́ bá ṣe wí síwájú nínú àwọn ìtumọ̀ Allahu samad. lẹ́yìn náà wọlé ṣẹṣẹ́ wọn yóò làdúrà ìlàsẹ̀yàwó pẹ̀lú kò sí tí ó wáyé àgbájẹ́ pé nǹkan wọn ó kú ogun tó báyìí ni ìtí ẹ bá ti jogún sọ̀rọ̀ ń kú lọ́ba tó ṣe pé ẹnìkan wà sọ pé àwọn ọ̀jẹ̀ ogun ọlọ́run ká nínú àwọn ọlá tàbí tóbi tí bẹ́ẹ̀ fún sọ́lá tẹ̀lé ìfúláǹsì ó wà ní àdéhìí táwọn yorùbá tí wọn fi ń sèké wá lónìí ẹja sẹpúlà lọ́wọ́ tó sílẹ̀ mẹ́ta púlà lọ́wọ́ mẹ́ta lọ́wọ́ lọ́wọ́ bíládà rẹ̀ gbogbo lérò páwọn ti kàkọ́ hánì mẹ́ta kò rí bẹ́ẹ̀ o níbi láńdá ló ti ṣe déédé kíkàkọ́ hánì mẹ́ta bí wọn kàkọ́ lọ́wọ́ mẹ́ta náà wẹ̀ níbi kọ́ka lẹ́yìn kọ́ka kọ́ka lọ́wọ́ kọ́ka ń bà tààtì kọ́ wa ní kú ẹni tó ti ka kùránì nígbà nígbà mẹ́wàá mo rò pé ti yé ètò ìjọba sọ́tọ̀ rẹ̀ kíláàsì ni wípé ìka rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó ṣe dédé kéèyàn ọkà odidi kùránì yẹn níbi láàdá ètò ìyóò rí bẹ́ẹ̀ nínú àlẹ́ òjíṣẹ́ náà bá sọ́tọ̀ bá wọn àlẹ́ ìwọ̀sán náà sọ pé wọ́n lè dé nọ́ọ̀sì ìdíyàlẹ́ iná àlàkáwà nínú fúnbọ̀lù kọ̀ọ̀kan mo ti bẹ̀lẹ́ mi mo tẹ́lẹ̀ mi bẹ lọ́wọ́ rẹ̀ lè búra ọ̀ sọ́tọ̀ kíláàsì tẹ́ rí ó ṣe dédé gbẹgbẹ àlùkòrán àdéhùn bíi òjíṣẹ́ náà bá sọ́nà yìí pé ayé àdéhùn àhàdókòrò sẹ́nìkan ní yóò wà tágara yóò ya ọ̀lẹ onílé ka tọ́lọ̀tà àlùkòrán fi lẹ́yìn náà yóò yọ̀lẹ́ débi pé kò ní lè ka one over three one third kùránì kò ní lè ka lórúkọ ọjọ́ kan fàṣà kọ̀ọ̀dá rẹ̀ kàlẹ́ kùránì wọn bá ti rí dákàmú kù. وقالوا أينا يوسف ذلك يا رسول الله يبصرون هل هو لذلك إذا كانوا لم يتابعوا عليه لا لك فقال عنك أسمعين الله الواحد الصمد ثلث القرآن سيتبع بسورة سورة الله الواحد الصمد تنبيه إذا كان القرآن لوجه إمام مسلم ومن yìí pé náà wọn láti bẹ ẹkú sọ́tọ̀ ní kíláàsì ẹ ti bá ń ka ìkíní ọlọ́run ó dìbẹ̀ sí ẹ̀kejì ni wípé ó ṣe déédéé kíkà ìkọ̀ọ̀rán nígbà mẹ́ta níbi ládàá ni o kò túmọ̀ sí bọ́bá ti gbà àṣẹ́kọ̀ tí ìwà kú láti parí ìkọ̀ọ̀rán àkúlọ́lọ́lọ́lá tí yàrá ti kà á tọ́wọ́ àrùkọ ọkàn yóò parí ìkọ̀ọ̀rán bí ọ̀dọ́ ènìyàn ní two hundred nínú àwẹ̀ kan kò wọ́n tún mú ta arábìnrin àdúgbò náà wọ́n tún gbé wá ìyẹn arábìnrin ti ń kà á ní gbogbo èdè ìlú rẹ̀ sórí ẹgbà wọ́ọ̀rọ̀ ní táwọn bá gbà wá wọ́n nígbà táwọn ẹni wá fẹ́lẹ́ rẹ̀ pé èyí ṣe tó fi ń ka sóra tó lè yàn lábẹ́ kó sóra tó kà ọ̀sàkà yàn láti ọ̀sàkà náà wọ́n á ní pẹ́ẹ́tẹ́rẹ́ kó ní fẹ̀rẹ̀ ni wọ́n sọ wípé ìnáyó bàá àdìkọ́lọ̀ kàdìyàn aljanna bid'a sene yedde shirki biya da wani suka sanya kuma su mun ko kuma ji بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سورة المسد قال الله سبحانه وتعالى تبت يدا أبي لهب وتب ìtọ́pà tí ayẹ̀ tí ó fi àwọn afọ́ọ̀kù lórí àwọn kan ní àbúlé àbí ọ̀pọ̀ àdáni ẹni pé ọba kan àbúrò ẹgbẹ́ bàbá àdáni ìlọ́jẹ́ àmínú wa fi ìsìláàmù lọ wà á nìtọ̀ ìsìláàmù tó fi lọ tó ń bá sí ìsìláàmù níbo la yẹ ewu nínú àlùjá mẹ́tọ̀gá bí táwọn èèyàn lè sínú ọdún ọdẹ sí ẹ̀ẹ́ ṣẹ́bí àtàwọn aláìní ìlú alájọ máa wà nínú láti wà láyé kan náà wọ́n lè tábà ní àádá ilé yìí lẹ́bi àti ìlànà ó fọ́ ó ọmọ bẹ́sìn ìlú tó gbé wá ẹ̀sìn tí ò ṣe òun ìyàtọ̀ láàrin ọlọ́rọ̀ láàrin èèyàn pàtàkì àtàwọn tí wọ́n jọ ọ̀rọ̀ mi ni pé ṣòwò sí awúbáwò ọlọ́wọ́ adábàdà wípé bàbá tí yá dáàbì láàrin pàtàkì. ọ̀rọ̀ ilé ẹ̀kejì ni wípé wọ́n nígbà tí àyà wà á ń dán àṣírọ̀ tákàdá akọ̀rọ̀ mi nígbà tí àyà ń tó sọ̀kalẹ̀. bàtà nínú kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà rẹ̀ abẹ́lé òní ti ń ṣe ó ṣe bẹ́ẹ̀ fún ọdún mẹ́ta máyà wá sọ̀kalẹ̀ pípọ̀ ètò tí ń léwu tó bí wàá sí rẹ̀ ló bọ́ sá kó tó wá gbé bọ́ọ̀tà ó ń pa àwọn èèyàn lábẹ́lé lábẹ́lé ó ń ṣe wáàsí nígbà wá yá ọwọ́ agbolé òkè sọ̀kalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wọ́n ní kọ̀ọ̀kan bàdé àbùntọ́lé bàdé sọfíà bàdé kíníkan bọ́sà ń gbọ́rọ̀ wọn. nígbà péjọ tán àníbi sọ fún un pé ọ̀ tí n bá sọ fún yín pé àwọn ọ̀tá kan wọ́n ti dè àmọ́ra àárọ̀ ni wọ́n wà káyé mọ́ alẹ́ ìlú wà káyé mọ́ ìjẹ́ gbàgbọ́ ló ti wọ́n wọ́n ní mẹ́jà ọ̀rọ̀ mi àlẹ́ kàkẹ́ ìlú àbárò ní ọ̀rẹ́ nítorí bá ti sọ òkè àlẹ́ ìlú wa ní fàìlì nàbẹ́yẹrọ bẹ́yìn ìyá lẹ́yìn àdáàbẹ̀ ìlú mo fẹ́ sọ fún yín pé olùkìlọ̀ ní mo jẹ́ fún yín o kẹ́ ẹ tẹ̀lé tí n bá ń sọ fún yín kó tó gbé ìyà ńlá ọlọ́wọ́ fi jẹ́ lọ́jọ́ ìyá. báyìí ti sọ̀rọ̀ ẹ̀ tán kọ́kọ́ fèsì tàbí ẹnìkan kan so ẹnìkan so tó fèsì olè àbúlà wọ́n ní ẹ̀ka sáà nígbà olè tábìlì lákàyà Muhammad sáyẹ̀rẹ̀ yọ látàsí pé ọlọ́tí ni ó sùn ó fún ọmọ máa jẹ́ tèè ìbò sí pẹ̀lú àná ìdílé ìṣú àjẹ́ lórí ìdákẹ́ sí bọ́lá tí lọ́mọdé àwọn ìfẹ́ ìdá padà fún tábàtì yádá àbìlá àbẹ́ni wàtábà yẹn ni pé ọwọ́ méjì tó nà sí ọwọ́ àwọn méjì tó nà sí ọwọ́ tó nà sí ọwọ́ ọwọ́ tí ẹ̀ náà ti dùn fún wọ́n ṣẹ́kìyà ó gẹ́gẹ́ ti sórí burúkú bí ìdáyé yìí rọ̀sùlọ̀ lọ látàrí ṣùtá yìí ti fi ń kàn sí ọlọ́run bá sọ́nà bá wọn àyè ọ̀sẹ̀ wàtá bá òfó rẹ̀ ti fi múlẹ̀ làkọ̀dẹ̀ta àkọ́kọ̀ kò sọ́nà àyè ọ̀sẹ̀

yẹn pé sẹ̀yẹ́ lọ́kọ́lù náà rọ̀ jà á nẹ́nu iná já nẹ́nu pẹ̀lú àfẹ́ àwọn jáde sí iná já nẹ́nu táàtù láàbì iná tí ń dùn wìrìwìrì àlùmọ̀ṣán ìlú iná tí ń dá kìí sọ nìkan jẹ́ wà bẹ́ẹ̀ wọ́n wà wà mọ̀rọ̀ àtùwò àtùwò àti ìyàwó rẹ̀ ni alẹ́ ti ká nẹ́ta àmì ìṣàwọ̀ obìnrin igi ẹ̀kú ọmọ tó bá lè ṣe ànáyìn pátá ìní máa ń gbé sẹ́nu ìlànà ni ojú ọ̀nà ni tí ó gbà kọjá fatatara ọ̀hún fi tọ́lé kìnnàbí ìsọ̀rọ̀ bá wà ní ìsọ̀rọ̀ àwọn nǹkan tó lè sì yẹn ṣùgbà àwọn kí ẹ̀rù burúkú tó bá kún yàn báyìí àti fàyọ rẹ̀ lẹ́yìn ọ̀làgbára ọmọ nǹkan sójú ọ̀nà àdánù torí kí lé àgbẹ̀yìn àti láti bá fi sùdà àwọn ọmọ ìfúnni bàbá wa wani abu lahabi wa abu nabi sallallahu alaihi wasallam on kulo je fara ga muhammad sallallahu alaihi wasallam wa kana shadida al-adawa bó ṣe á jẹ ọgbà kan ó jẹ láti máa níbí o ìbánisọ̀tà ọ̀tá burúkú lọ́jọ́ sáà níbi sọ̀tọ̀ báyìí ìdíkọ́ bá níbí lọ́tà ṣẹ̀dídẹ̀lẹ̀ àbíyá ìmọ̀ fi sùtá tí ò lẹ́gbẹ́ kànáàbì fàlàfí ìdínú wọ́n láì àbíyá tó nílò pàmòbá kọ́sẹ́sì bákan náà ìjẹ́mọ̀lẹ́bí tó ti ẹ̀kọ́ mi ti kọ́ máa hán náà rẹ̀ kú mi kọ́ máa sì wá tí ọ̀dá sáré bí ìka máa wọ́n náà rẹ̀ fàtàn náà lọ́ọ̀ ọlọ́run wá bu ẹnu àtẹ́lù bí i àdàbí àlàáfíà pẹ̀lú ìgbẹ́nu àtẹ́lu mi lè lọ́dọ̀ mi. alẹ́ni wa kẹ́sì náà lè torí bí yọ máa jẹ́ nǹkan ìlú ti fi díẹ̀ ní ọmọdé àbíyá wọn. lọ́gbà tí ẹ̀rọ ti ń ka sóró ọ̀rọ̀ tó mọ́sáàjì ni wọ́n máa pàpẹ́ táàbù bá ti yá da àmì náà àmì bàtà ń ta gbogbo bàtà bá ti ń kà ìlànà gbé sépè. bàbá wa ní tábà ti yá da àmì ìlà àmì ìwà yẹn ni pé kọ́sìrọ́ ti àdáwò ọwọ́ rẹ̀ méjèèjì ó pò fún wàṣàkìyà ó gángan sórí ibú wàtábà fàlàmìyàrùbá ó ṣòfò ó rọ̀fò kò ní jẹ́ ìrẹ̀lẹ̀ máa bùnà àníwò máa níwò alẹ́bí kan ìdáwò wàá tọ́gbáwò owó ìtọ́jú lọ́wọ́ owó tó mú tójú gbígbẹ́ tójọ́ gbàgbé tó jẹ́ tayọ ẹ̀mọ́ ara rẹ̀ sálẹ̀bọ̀ mẹ́rin sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ òní wúlò ah. bẹ́ẹ̀ ni kò tó kó jọ sí ìgbà tí ó wúlò ọ̀làmì àrùdà hmm. ó máa ń bàtà àkàlẹ̀ o lámì àrùdà rẹ̀ ṣe é àmì àdábìlà ìlànà ìṣẹ̀lẹ̀ mi nígbà tí ọlọ́run tó bá dé bá àbúlà mi àtọwọ́ ni àtọmọ ni gbogbo tó lè kó dé kò sí ẹ̀ka tí ó sàǹfààní kò sí ètò ìdẹ̀kọ̀ kọ́ dé ìyàwó sẹ́yà sílá ní àrùn látara yẹn pé sàtòhìtù yìí náà ló ń kó lè jà níbi gbogbo àyè pátá iná ti máa jọ bó ṣe ń jó wájú yóò máa jó lẹ́yìn yóò jó lẹ́gbẹ̀ẹ́ yóò jó lẹ́gbẹ̀ẹ́ tó lọ bẹ́ẹ̀ sí yóò jó lókè yóò jó lálẹ́ kì í ṣòro nìkan wọ́n wà wà حمالة حطب يعني كانت أيضا شديدة الأذية لرسول الله صلى الله عليه وسلم يولا شتاتي دون في كعلمي ولا بلاغه تتعاون هي وزوجها على الإثم والعدوان أتوما أتوقع وجه قرآن الله لولي أشياء وجه قرآن الله lórí àti kọjá yìí lórí àti gbàgbére tí àdúgbò Muhammad sallallahu alaihi wasallam wàtàlákì ṣáà bákan náà lórí àti fi aburú sí àti àdúgbò Muhammad sallallahu alaihi wasallam wàtàsán obìnrin táwí ìmọ̀ ńlá kàkà gáàyà tàbí àtẹ́kọ̀ọ́ rẹ̀ ìmọ̀ ń sapá lórí gbogbo bá sì lágbára tó láti fi sọ̀tà kan lórí ìsọ̀tà báwọn àríwá sí وتجمع على ظهرها من الأوزار بمنزلة من يتمع وحطبة nígbà arábìnrin àwọn àwùzáà àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó tóbi tó tóbi ìní ń fi ẹ̀yìn ara rẹ̀ ní fi ń rù ó wá wà nípò ẹ̀ tó ṣe wípé ó ń gbé àwọn ibi wọ́n ti bá pèsè okùn kan lẹ̀ fún okùn tó ṣe pé wọ́n lọ wọ́n lọ wọ́n lọ dáadáa wọ́n lókùn tí wọ́n fi ń digi ìṣẹ̀pẹ́ láyé tí wọ́n ń digi ẹlẹ́gùn òun náà ni wọ́n ti bọ̀ lọ́rùn tí wọ́n wọ́ lọ sínú lọ́dọ̀ abẹ́ òun náà kí wọ́n. ọ̀wá ní akáwọn ìlú fi ná alihátàbà hàn àti ìdíyà àwọn kan ti ẹ̀sọ́ wípé ọba abẹ́jọ́ náà kì í àmì àwọn igi ẹlẹ́gùn òun náà ni ó rù wọ́n lu iná متقلدة في عنقها حبلا من مثل obìnrin gan fúnra rẹ̀ okùn kan ètò jẹ́ ẹlẹ́lọ wọ́n wàá fi sọ́run rẹ̀ ní ìdáhùn sinimá gbàdẹ́mù rẹ̀ kí wọ́n bàbá wa ní àlàkó lè ha báwọn afáàsì ní òkú wọn tú ayé wọn ọ̀fi ha lè sọ́rọ́ ayé tó ń bá ayé lọ́kùn àyà ti là ohun àrísàmì ètò kù àyà ọbẹ̀ ní sọ́ra yìí nínú àwọn ohun àrísàmì ọlọ́run. فإن الله أنزل هذه السورة تلقون مباسة سورة يوسف هذه أبو لابي أتياوري لم يولك أمين جتير فارو لازم وانا وأخبر أنهما سيعذبان في النار ولا بد ọlọ́run wá fún anẹ́rù pé àti kìíní àti ẹnìkejì àwọn méjì ìyà tí tó ń gbópa ni wọ́n fi jẹ wọ́n nínú náà wàmí báwọn méjì bí wọ́n ṣe gbà tí wọ́n fi jáde láyé ní wọn ìṣe islam wọn ò sì ní islam náà sí ọwọ́ kan kan àkùnbà aláàlẹ́ pẹ̀lú pé ìrọ̀ ṣe àná bọ́lá ti wí nípa wọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ lóṣèlú náà ti wọn lórí owó kọjá lórí o. bàbá nínú kẹfẹ́ ẹ̀kọ́ ọ̀rùn kọ́ba ní kẹ́bà wọ́n ní sóràtún mẹ́sàgì wọ́n á tún bá pè ní sóràtún wáyà mẹ́kẹ́yà tí ìlú mẹ́kà ń súra ìtẹ̀ sọ̀kalẹ̀ fánàbọ̀ Muhammad àyà náà rẹ̀ márùn péré àdéhìí Bukhari òní ọkọ̀ mú wa wọ́n fẹ́ fi sàlàyé nípa ìdí pàtàkì ti súra ìtẹ̀ sọ̀kalẹ̀ wọ́n bá látọ̀dọ̀ sàyìn ìbùnú Jubair òní ọgbà látọ̀dọ̀ Abdullahi ibn Abbas ọ̀gbìn ìbáwọ̀ النبي صلى الله عليه وسلم خرج إلى المرحاض هنا نتيجة لجوكر قلنا سايق تنقل بطحا فصعد الجبل من دوار بوليو كيلو فنادى يوان دو قبل سنين فاملي نيكو كان نيك نيكو كان نيكو كان كان فجسام على سنين قريش بايلا من قريش إني أسسارا جتين قوي سودا نبي فقط أنا دوار سنين قوي أرأيتكم إن حدثتكم أن العدو مصبحكم أو مبسيكم fàkóòdù tó sọ fún mi tí bá sọ fún yín pé àwọn ọ̀tá ó mà ti ń bọ̀ wọ́n kà yín mọ́ láàárọ̀ tàbí wọ́n kà yín mọ́ láṣàlẹ̀ àkóòdù tó sọ fún mi ní ṣé é gbà mí gbọ́dọ̀ lòdò ní kọ́ọ́lù náà lẹ́tà ní bọ̀ á bọ̀ bọ̀ kọ́ọ̀lù ìgbìmọ̀ ìyẹ́rọ̀ ọ̀dà ọ̀ olùkìlọ̀ ni mo jẹ́ o mo wá kì í lọ ní o ẹ̀jáwọ́ kò ní ẹ bọ́ o ẹ̀ṣẹ̀ ìsìláàmù bẹ́yìn ìyáde àdáre àṣẹdé wọn wá sí ìkìlọ̀ fún yín ni kó tó di pé ìyàtọ̀ lágbára kó tó di pọ́nà wọn ti tẹ̀ ọ̀nà àmúdáàbí wọn ni sẹ̀sọ̀ máa ń tán àmúdáàbí lọ́kọ́ sọ̀rọ̀ kò nà àdá jàmáà tánà títọ́ nítorí kó àdéhùn nítorí pariwo tó mú kí sọ̀rọ̀ àtọ́ pariwo yìí. أنزل الله ولو سوايا كذلك تبت يدا أبي لهب وتب ilé ẹ̀kọ́ tá a kọ́ bí sọ́ra ni pé mo láyà mo lè wí mo lè sọ kápá ṣe olùwọlé ẹ̀já máa kí ẹ̀sán àwọn. àwọn tó bá ti jẹ́ nǹkan tọ́lọ́rùn èyí láti sọ́ra sí níbẹ̀ má ṣe àbàyàgbàgbà má jẹ́ káyà rí ó di ibi nǹkan tọ́lọ́rùn ẹ̀ ń sọ ọ́ ìmọ̀mù òní ní ọkà bùkù àfáwọn òní láti yà jẹ́ ìrọ̀lọ́wù búlà ní ìkọ́ tẹ́síwájú olùgbọ́ rẹ̀ ló ń jásí báyìí. bọ́ọ̀lù ti sọ àyàn kalẹ̀ ní ti nípa ní àyàn nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi fakọ́ ọmọ ìyá nǹkan ìyàdẹ́ yìí nígbà nílá bó ṣe dìde nù bẹ́ẹ̀ sí ní yíyá kásá náà nígbà ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ wọ́n yà kó olùtàgbọ́n lákà sáyà yẹ̀wò kí lóbi ó fi sún òfin ní kọjá tiẹ̀ alihaza jama'atan nítorí pé kó àjọ ni fa anzalallahu lọ́nà wa sọ ìdí sóra kalẹ̀ pé tabbat yada àdìlá níwà tábà al-awwal du'aun alayhi ọ̀rọ̀ àkọ́ wípé tabbat yada àdìlá mi àwọn àfààní èpè lọ́jẹ́ fún ẹni pé owó sọ̀fù wàtáni khabarun anhu ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fún wa ní òǹpa ẹni kó tiẹ̀ ilẹ̀ ti sòfò tábàtì yádá yádá lọ́lọ́run dáàkọ bíbá mi lákìlì jù sí ọ̀yọ́rọ́dà tẹlifóònù ọwọ́ rẹ̀ ni ó sì yẹn pé ọwọ́ rẹ̀ òfò ló ṣe tó dáàkọ ọwọ́ ni ó díje àbúlà mi rà gbà lọ́run bá ìdíbò rẹ̀ àbúlà mi ó sòfò wọ́tá ni kọ́bà ọ̀dánilò wọ́tá bá ó tiẹ̀ ti sòfò.

bàbá tí a máa ń pè ní àbúrò tí bàtà àbúrò tí bàtà kí ló ti ń fi àpè ní àbúlá mi wọ́n sọ ní àbúlá ní ìṣòro ìwádìí yìí torí pé ojú rẹ̀ bí kàmá tàmálẹ̀ ni wàkánà kẹtẹrẹ àwòyà tuntun sí ajé alásùnmọ́ ànábì ọ̀pọ̀ ní ìṣúra kan sọ́dọ̀ bá wà wọ́n tó gbẹ̀tì lọ ìmọ̀ kórìíra ànábì ìmọ̀ bínú sànàbí wàlẹ̀dẹ̀rọ̀ ìbí ìmọ̀ yẹpẹrẹ ìmọ̀ fojú kéré àlẹ́lẹ́ wọ̀tàná kòsìláwò wàlẹ̀dẹ̀lẹ́ àbùkù yóò fi kàn ní ẹ̀sìn tánàbí tó gbé dání yóò tó bá bùkù kàn Imam Ahmad ọ̀nà màlìkà ló gba àdéhùn wá látọ̀dọ̀ Abdurrahman ibn Abi Zanad anabi kọ́ akhbarani rajul yuqalu lahu biha ibn Abbas nígbà dìde ó ní arákùnrin kan tẹ́ ń pè lọ́rọ̀ mẹ́ra ọmọ àbáàdì nínú àwọn bàní ilé ìbẹ̀ ló ti wá wàká ànàjà ìléyàn àásìlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláìmọ̀kan ni nínú àwọn kọ́rẹ́jì ó sì Islam kọ́ olùrànlẹ́tì Rasulullah sallallahu alaihi wasallam fẹ́jà ìlú àtẹ̀lẹ́ sọ wọ́n pé بالمجاز وهو يقول يا أيها الناس قل لا إله إلا الله تفلحوا والناس المسلمون oníkan tó ṣe islam lọ́jà kan ti bẹ ní gbogbo mẹ́ta báyìí wọ́n máa ń gbé ọ̀gá yẹn ní gómìnà jazz olùgbọ́ òun rí òjíṣẹ́ náà bá sọ́nà lọ́wọ́ àdìmọ̀sẹ́lá mílíọ̀nù lọ́wọ́ tí ń sọ fáwọn èèyàn pé yá ayọ̀ nọ́ọ̀sì ẹ̀yìn èèyàn òun lòlò láìláìlọ́lọ́ ẹ sọ pé láìláìlọ́lọ́ ẹ wí gbóló ẹnu pé kò sọ́ba mìíràn tó lẹ́tọ̀ọ́ kò sẹ́ni kankan tó lẹ́tọ̀ kájọ́sìn òdodo fún àfọlọ́wọ́ bá nìkan sọ tí bá ti wí tó filẹ̀ lọ ẹ jẹ́rẹ̀ ẹ là ẹ mú ní bọ́kọ̀ bìyà ọlọ́run wọ́n ní bẹ́ẹ̀ sùn ìṣẹ̀lẹ̀ wọn nà lẹ́yìn wọ́n ní bí ṣe wí àwọn èèyàn péjọ sọ́dọ̀ àdàbí tó wá sí lèmọ̀ ni pé wàwàrà àwọn rọ́jò ló ń wà dé olùwájú mo ní bẹ́ẹ̀ nìkan bẹ lẹ́yìn àdàbí tó gbá tẹ̀lé arákùnrin yìí ọjà ìtújú ẹ̀ mọ́lẹ̀ dáadáa يقول إنه صابع كاذب ماذا له صابع اليوم ẹ̀sùn máa dàrin bàbá àtọmọ jẹ́ ẹ̀sùn máa dàrin bàbá àtọmọ rú ẹ̀sùn máa dàrin ọkọ àtayarú ilẹ̀ sì tó bí wà ó káàdìmù ni ò rọ́ni ọ̀rọ̀ bàbá lódodo ó rọ́ni pa ó yẹtẹ̀mí ìrùn àìsù dáadáa gbogbo bí táwọn ìgbà ti lọ pátá ilé tẹ̀lé ó sì lé mu fásitì tó wà nìyẹn wọ́n á bẹ̀rẹ̀ pé ẹ dàpọ̀ tálẹ̀ tí ń sọ pé irọ́ nípa irọ́ nípa tálẹ̀ nìyẹn wọ́n ní àdá àmúhó àbúgbà mi ọba kan rẹ̀ ní ọ̀nkù rẹ̀ ní ẹ̀gbọ́n bàbá rẹ̀ ní àmúlà bínú sọ́gbà ọ̀rọ̀ yìí wá nígbà wàá yóò fi ṣe wọ́n mú ọ̀rọ̀ yìí wá wọ́n mú wá kánibà mọ̀ pé àmúlà bíi ọ̀tá burúkú. lọ́gbẹ̀kọ̀ àdébí sọ́nà ọmọ rẹ̀ wọ́sílá nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi محمد بن إسحاق الأموي قل حدثني حسين بن عبد الله بن عبيد بن عباس قال سمعت ربيعة بن عباد الديلي يقول إني لما رسول الله رجل شاب قلهم بقلوب سلام عن جبل ونجي ودعوه أنظر إلى رسول الله صلى الله عليه وسلم هو هو النبي بين لجنة الله yẹtẹ̀lé òun ọ̀bà ìlú nígbà tí ṣe ti wá sí tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ìdílé lóríṣiríṣi ilé ń tẹ̀lé ilé ń wọwọrọ tiẹ̀ wọ̀wọ̀rọ̀ àwòrọ̀ wọ̀wọ̀rọ̀ àwòrọ̀ jùlọ ṣùgbọ́n ẹnìkan ń bẹ arákùnrin táwí tí dáadáa já ó ní lórí tó pé irun sì ń يقف رسول الله صلى الله عليه وسلم على القبيل فيقول أنا بدرو táwọn tí ń bá sọ̀rọ̀ ó sì sọ fún pé abáyé fúlá ẹni ọmọ bàbá lágbájá kéde rọ̀sọ́lọ̀ báyìí rẹ̀ òbísí ọlọ́ọ̀ni ló jẹ́ ọlọ́ọ̀nọ́rọ̀ mi sí mi àmúrò kọ́ọ̀rùn ọlọ́ọ̀ni kí n payín lásẹ̀ mo sì ń payín lásẹ̀ àtàrùn ìgbà ọ̀ níkẹ́ náà sí náà náà tó ṣe fún bí iṣẹ́ yà ẹ ló mú kàkà lóru wọn lọ. wàá ń sọ dẹ́kọ́ ni ẹgbà mí gbọ́ lódodo wàtàmìnàrún lè ẹ̀dá àbòbò mi hátà àrùn sàánilá mẹ́bàá kan lè rí tó jẹ́ kí sẹ́tọ́nà bá tọ́ra mi sáyé nítorí sẹ́wọ̀n nítorí jẹ́ wọ́n yìí dáa fáwọn ọmọ mi lọ́kọ̀ láti báyìí nígbà tí ń parí ọ̀rọ̀ rẹ̀ kọ́ lálẹ́ àárọ̀ mi àlùfí lẹ́nìkan ọba tó sọ̀rọ̀ látẹ̀yìn rẹ̀ pé ìyá bá ní fúláàmù ẹ̀yin ọmọ bàbá lágbájá àádá yorì ló bí kọ́ eléyìí kò sí ìdàgbà tí ń fẹ́ lọ́dọ̀ yìí pé antasilu hula tàbí húzà ọ̀fẹ́ kẹ́ ẹ sí láta àti húzà ọ̀fẹ́ kẹ́ ẹ sí mẹ́ni o ọ̀fẹ́ kẹ́ ẹ jáwọ́ mẹ́ni o wà fìlà fáwọn akọ̀bìnà nìjẹ́ndì àwọn tẹ́ẹ̀jọ́ máa ń tẹ́ẹ̀jọ́ jí ọ̀rẹ́ ara yín nínú àwọn ìyànú nígbà tí máàlíkì ń lọ báyìí o kẹ́ ẹ báwọn sí mẹ́ni o ìlà máa já àbí ìwé lẹ́nu bí ní ó ń pè lọ sí àgàdálẹ̀ tó mú wá ó ń pè lọ sí àdùn tó mú wá ọ̀là tásìmọ̀ rò láwọ̀ ẹ má gbọ́ tí ń sọ wọ̀n láti tẹ̀lé rò ẹ má tẹ̀lé àmì ọ̀dọ́bìnrin ní lọ́jọ́ náà lọ́wọ́ wọ́n á sọ fún bàbá mi pé mẹ́rin ara dáadáa nílé ọ̀nà àmú nítọ́ ẹgbẹ́ bàbá rẹ̀ àmú náà mí sọ̀rọ̀ mẹ́rin tẹ̀síl fàkọ́ndòwò tààlà tábìlàtì yádá àbìlà àbẹ́lù ayé xọ́sàbọ́tì ó ṣọ́ọ̀tì wà xọ́ọ́bátì ó múlẹ̀ owó fún wàdọ́là àbẹ̀lù gbogbo sẹ́tò sílé ayé pátápátá ó ti rà rẹ̀ ìpọ̀sẹ̀sẹ̀ ìlàkàkà rẹ̀ òmìnirẹ́sẹ̀ kan lórí ó ti lọ. wàkọ̀dì tá ń bá bọ́lọ̀ ń ṣe sọ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe tààkọ̀kọ̀ kàsàrà tó tụwa àlàkù ó ti parí ó ti ṣọ́ọ̀tì wàkọ́ òun náà àbùnà àyùn náà ló kò wà mẹ́rin kàsàbà kọ́là náà bá sọ̀gẹ́rù wà mẹ́rin kàsàbà yá ní wàlá dùnú àwọn kání kásìmù rẹ̀ wọ́n rẹ̀ yẹn máa náà ní wà owó rẹ̀ ní ọ̀rọ̀ kankan kò ní لطم عائشة رضي الله عنها وذكر لابن مسعود أن رسول الله صلى الله عليه وسلم لما دعا قومه إلى الإيمان قال أبو لاب إذا كان ما يقول ابن أخي حقا فإني أفتدي أفتدي نفسي يوم القيامة من العذاب بمالي وولدي من برر ولا ترى ابن مسعود ونبي صلى الله عليه وسلم nígbà tó pé àwọn èèyàn pé ẹ̀wà bọ̀lọ́gbọ́ ẹ̀wà bọ̀lọ́gbọ́ kẹ́lẹ́ bá jẹrè kẹ́lẹ́ bá sílẹ̀ rẹ̀ àbúlá mi sọ pé ìdá kánà mẹ́ra kó lè nà áfẹ́ táìpé ń tọ́mọ àbúrò mi ń sẹ táìpé òdòdó bá ní kò lè ìgbà tí bá tó tẹ̀lé bá tó bá tó sẹ́yìn máa ní ìgbà tí bá tó sẹ́sì tó mú wà fàyín ní abtẹ́lẹ̀ náà sí ìyẹ́wò lè kìyà mí nílẹ̀ àdá mi máa ní wàhálà ní ìmọ̀lówó tọ́pọ̀ dáadáa mo sì bímọ tọ́pọ̀ dáadáa àwọn ọmọ mi ní gbèsè bí níwájú ọlọ́run tó bá dé òmìnira rẹ̀ yàtọ̀ má jẹ́ mi ọwọ́ náà owó rẹ̀ ọmọ yẹn káwọn ọmọ mi náà ní owó rẹ̀ ní bẹ̀rẹ̀ lọ sáré jẹ́ náà fa anzalama láyà wá sọ̀kalẹ̀ pé má amúná ánì ìmọ̀ nìyẹn wà má kásálà àtọwọ́ rẹ̀ àtọmọ rẹ̀ kò sí ìfúnni wúlò fún ọ tó lè sí ọlànàmọ́ni kankan wájú ذات لهب يوم وينك ذات لهب iná tó ní àwọn ẹ̀ka pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ṣára wù. wàlàyé iná tí ń jò gan wà ẹ̀rọ ọkùn ṣẹlẹ̀ iná tó gbé ìsọwọ́jọ́ ní rẹ̀ yóò lágbára pọ̀ kì í wá sọ nìkan wọ́n mọ̀rọ̀ àtúrú hàmà látàlẹ̀ àtọ́jú àtìyàwó rẹ̀ náà ni wàkàndé zàwùjẹ́tù mi sàdáàtì kọ́rẹ́jì mi sàdáàtì ní sáyé kọ́rẹ́jì ìyàwó rẹ̀ ó jẹ́ kan náà wọ́n ti ń jẹ́ aṣíwájú èèyàn pàtàkì nínú àwọn kùrẹ́ṣì ó kọ rẹ̀ wọ́n máa sábà pè ní umu jẹ̀lẹ́lì ó kọ rẹ̀ gangan tí ń jẹ́ ní arwa bintu harbi ibn umayyata arwa bintu harbi ibn umayyata ó kọ ìyàwó àbúrò láàbínú tí wọ́n sábà pè ní umu jẹ̀lẹ́lì obìnrin olóko ìbákan ìyá ọ̀fọ̀ àbí sùfìyà ńlọ jẹ́ àbúrò àbúsòfíà àbúsòfíà ló náà lè mẹ́sì wọn náà padà sáyé ló padà sí islam wàkàtí táwọn náà lè sáwọ́bíà àlàkùnfìrí ọmọ jẹ́bí lápẹ̀ ní ìyàwó àbúlàbí ọjọ́ tí máa ń ṣe ìkúnlọ́wọ́ tí ọ̀lẹ́gbẹ́ fọ́kọ rẹ̀ àlàkùnfìrí lórí àgbọ̀nà àgbọ̀ rẹ̀ wàjọ̀fún ní lórí ìtako ọ̀rọ̀ ọlọ́run wàrìnàdì لوني سابوني كوزار لون بابا هو تقول يوم القيامة إذا تقول يوم القيامة يوتو جاي عاون أنا علي وسيم كلوا لا يو يوتو كلوا لون في عتابي نبي يعني سبحان الله ولذا قال حمالة الحطب في كيم أحد المسد يعني تحمل الحطب قبلين bó ṣe ń kọ́ ọkọ rẹ̀ láyé lọ́wọ́ láyé bẹ́ẹ̀ náà ni ó tó kó lọ́wọ́ lórí àti ìyà tó bá jẹ́ ọ̀gbìn àlùkìyàmà olójà àlùkìyàmà táàmì àlùhàtọ̀ àwọn igi ìṣẹ́pẹ́ yóò gbé ìṣe máa ń rù láyé náà ni ó tó ṣe rù fatul kọ́ aláàzà òjìyà fatul kẹ́ aláàzà òjìyà yóò dá lórí ọkọ rẹ̀ ìyà sídáàdà lánà wà fi kí náà rí ó tó bá a ju dáadáa sí kó lè wáyà máa yá àtúndìlá àdìká wọn sáyìndà tó lọ wọn náà ti pálé sí ilẹ̀ yóò sì ṣe nu lọ́jọ́ ìrìnà kíá. kéèjì dí àhálò mi mọ́sà kọ́ ló ń dá yìí mi mọ́sà lè yá ẹni pé okùn tí wọ́n ti bọ̀ lọ́rùn nínú ní owó ti wà. bá a dá yìí lọ́wọ́ sọ́rọ́ ìpínlẹ̀ náà bàtẹ́ káwọ́rí wọ́n ní hàmúlẹ́ àlàtàlẹ́ hàtọ̀ ẹni pé káwọn ní tàbí ṣe bí nàbí náà wọ́n bọ̀ wà ní ayé ìmọ̀ sọ̀rọ̀ fọ́ọ̀rọ̀ báwọn sì tún وقال العوفي عن ابن عباس والحاق كان طلب شقة بطريق رسول الله wọ́n ti máa hàmúlá tàbátọ̀ ní pé ìgbà tí ń bẹ láyé nígbà yí ànábì àwọn ẹ̀kú lóríṣiríṣi ìmọ̀ nǹkan sójú ọ̀nà ànábì ọ̀rọ̀ ìgbàlọ́ ìpínlẹ̀ tó wà ní omi ọgbọ́lá. wàkìlà kan tọ̀rírù àti tọ̀rírù nàbí yasọ̀lọ́gbà tọ̀rírù nàbí yasọ̀lọ́gbà lọ́sọ̀lá bẹ̀ fàkìrì wọ́n ní máa ń fi àìní ìmáa fi gbó yọ̀sọ̀ tiẹ̀ nù sáà níbi sọ̀rọ̀ àti gbogbo aláì wàká ní tàhítẹ́tì mú ó sì jẹ́ tí máa ń sẹ́gi ìsẹ̀pẹ́ fàwọn ìyọ̀rọ̀ ti mi náà ní ká wọ́n ti fi lẹ́yìn kúrò náà kàdá àkọ́wò wàkàdá àkọ́wò wọ́n lọ mìíràn ti ní ìlà àhàní nígbà wà ní ìjẹ́lẹ́ bí wọ́n ti gbọ́dọ̀ wá nù wọn ò fi sọ́dọ̀ ẹ̀ kàkà ṣùgbọ́n àkọ́kọ́ òun dandan lọ pé àmọ́ látàlẹ́hàdọ̀ ìrìkì arábìnrin และปฏิบัติชินี้สุดท้ายนั่นแหละ One, two, three, four, five. Number one.

ẹjẹ́ pé ìmáàmù ẹ̀yẹ wá padà di ọ̀rẹ́ ní iwájú ọ̀pẹ́ jẹ́ ti ẹ̀kọ́ máa ń sábà ọlọ́run sẹ́yìn lẹ́sẹ̀lẹ̀ tí mọ̀ bá ti wà ní mọ́síláṣí ó ní bàtà nàbí fún sọ́dọ̀ bá mi sí ànábì ọ̀yẹ́ nìkan kankanlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ kàlẹ́ ìfà tó bá lọ náà ìgbàlẹ̀ àìgbọ́ra ẹni yẹn fẹ́ ṣẹlẹ̀ láàrin gbogbo àjẹmọ́ àtàwọn àbúrò peter lẹ́yìn tí ó jẹ́ kàlẹ́ ìfà lẹ́yìn bá nàbí ibi tí wọ́n sọ̀rọ̀ àparí ọ̀rọ̀ sí ni pé ìgbà táwọn bí ìgbé láyé tára rẹ̀ yá àwùbákìrì yọnu sí kókó kírun nígbà tára rẹ̀ yá níbi àlámọ̀ rí ẹ̀sìn àwùbákìrì nàdánì fàkàlẹ̀ níbi ọ̀rọ̀ òṣèlú ayé náà pé ta ni ó máa darí wa àwùbákìrì náà lọ lẹ́tọ̀ọ́ sí ìsọ́nà àdókòlè yìí dáadáa o yẹni pé bi ìmáàmù tó sùgbọ́rọ̀ ìmáàmù oríṣi méjì ní mbẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn Islam ìmáàmù tó sùgbọ́rọ̀ wà ìmáàmù tó kúrò ìmáàmù tó sọ̀rọ̀ aṣíwájú níbi àlámàrí kékeré yẹn níbi tọ́jà náà ètò òun á kírun á sì ń gbà kankan tó ti yẹ kó bọ́rọ̀ ni pé á darí ìlú ẹ̀ńtà bá yàn gẹ́gẹ́ bí jẹ́ni pé ayọ́nú sí alẹ́lẹ́ ìyọ́nú sí Abubakar láti jẹ́ aṣíwájú wa níbi àlámàrí ẹ̀sìn níbi ìrun tó ti yẹ sáà tó níbi àlànà níta ní wàá di àlééfà balẹ̀ tí ó di lórí lẹ́yìn tá níbi lọ ọba fi náà lọ dẹ́tọ̀ sí jùlọ. èdè pé ń ta bá yẹ ẹ̀gẹ́ bí ìmáàmù olóyè ká fi ṣe olórí mọ́sálásí àkóso mọ́sálásí owó ẹ̀kọ́ wa. bàbá ń sọ nípa ìmáàmù ok bàbá ti á gbé ìmáàmù kalẹ̀ ọ̀rọ̀ tó bá ti sọ ọ̀rọ̀ ọlọ́run náà jẹ́ ìdí ọ̀rọ̀ ọlọ́run náà fi sọ̀rọ̀ irú ìmáàmù báwọn kò yẹ ká máa takò bàbá tiẹ̀ takò kò ní jẹ́ báwọn yà ìmáàmù sì báyìí báyìí báyìí láyè báyìí o ọ̀bẹ pé lákèésí ni o àkíyèsí ni ó jẹ sọ níbi tí a ti ń takò ní ìsìn wọn lójú tí wọn yẹ pẹ̀lẹ́ ìmáàmù ni kò lẹ́tọ̀ọ́ ìkádùn méjì ni bí ìbá kọ́ pé àwọn ní lórí ààrẹ òun wà lórí ẹ̀mí tó bá lórí ẹ̀gbẹ́ náà kì í ṣe tó ṣe ká àdírẹ́sì ẹ̀ nìyẹn tó bá jẹ́ pé ìmáàmù ọdún déédé kì í bá wọn ṣe bídíà torí ẹ̀ ní ẹ̀ fi gbógun tì ìmáàmù kan ní ẹ̀ gbógun tì ọlọ́run ní ẹ̀ ń bá jà wọ́n mọ́nyá adáadé wà ní yẹn fẹ́kọ́dẹ̀ àdáǹtì obìnrin hàn ẹ bá jí ọ̀rẹ́ ọlọ́run òbí ọlọ́run ẹ bá gbógun tì ọlọ́run ló gbógun tì olùkọ́ ti yẹn lẹ́yìn tábà ayẹ ìmáàmù ó yẹ ìmáàmù èsì tó sì fẹ́ wọn fi hàn déèyàn pé á ah, bàbá rẹ̀ náà sì ń dúró lé ní oúnjẹ àdébí o ìmọ̀ ní ẹgbẹ́ yẹn ìmáàmù ìmọ̀ lẹ́yìn ká fi yẹ ìmáàmù ìmọ̀ náà làdúgbò náà fi yẹ wọ́n kọ́ wọ abala tí wọ́n mọ̀ kàlórí o ẹni tó hákùnrin àmì sórí jù ẹ parí ní mọ́sálásí pé á. Ah, ẹni akura ilé náà sórí o ilé náà o àmì ẹ̀ta láwà kó dáadáa àdísì mélòó wọ́n wá àdísì mélòó wọ́n wá àdísì mélòó wọ́n wá ilé yà five thousand àdé ilé náà náà five thousand ilé náà five thousand wọ́n ti sọ̀kọ́ ní báyìí ìtumọ̀ àwọn òbí pé ẹ pé lásìkò ìjìrà ni alọ́kọ̀ọ́sẹ̀ ìjìrà mú mi ṣùgbọ́n táwọn òbí pé ta ni tọ́kọ̀ọ́sẹ̀ ìsìlámù lóyún ìgbà tó ń dẹ́nu sí ìsìlámù tó tún wá kù ní pé tàwa lágbà nìyí pòròpótí ọ̀nà àgbà jìnà níbi ipò ìmọ̀ ó jìnà dáńgọ́ kan sí pé tẹ̀lé tó jìnà jù lánà àwọn ọ̀dọ́ kan yábi mẹ́wàá àbúrú wọ́n gbà lọ́nà lọ́dọ̀ wọn kò bímọ wọn náà fẹ́ lọ mọ́ mi ìmọ̀ lọ́dọ̀ ìṣẹ́ náà sọ́nà náà àríwá sọ́nà lẹ́yìn tí wọ́n ti lọ́jọ́ bíi mélòó kan àdébò wa ṣàkíyèsí wípé wọ́n ti máa ṣàárọ̀ àwọn òbí wọn wọ́n ti máa jẹun láti ráwọn òbí wọn wá ní ẹnu wá lọ lọ́dọ̀ àwọn òbí báyìí kó o bá tẹ́ bá ti fẹ́ kírun ẹ bá dàgbà jùlọ nù yí oníkẹ́ tìwájú kí ni dọ́gba torí pé ẹ ń dọ́gba ń bì ìgbà kan náà lọ́dún ìjọba ẹ̀ẹ́dẹ̀ká ni yóò bẹ̀rù ètò wa dàgbà jùlọ ní olùkọ́ wa dé lọ ẹni pé ìmọ̀ ó yẹ fi ìmọ̀ òun yẹ fi wọn mẹ́yìn náà báyìí ó wúyẹ tó díẹ̀ sí wọn á kódà ó nífẹ̀ẹ́ àwọn afá àpọ̀ ẹ̀yìn kankan rárá ó bá nífẹ̀ẹ́ àwọn afá ọlọ́kẹ́ ọ̀kọ́ fọmọ rẹ̀ ní kẹ́ ìmọ̀ ẹ̀sìn máa ń jẹ ìmọ̀ lọ́wọ́ ẹ̀mí ọ̀dà rẹ̀ bá kó wọ́n dáadáa ó ní kó ń di ìmọ̀ sábà fi ṣe bẹ́ẹ̀ sẹ́nu mẹ́jẹ̀mú ìmáàmù onípẹ́jẹ́ pé wọ́n wé lára ní kótó jẹ́ ìmáàmù mo ti ń kí ìrún ní ìsìn mo ti ń jẹ ìrún mo ti mo ti mo ti mo ti borí nígbà tí ìsìn lógún ọdún mo sì wí mo sì wí wí wí lára ní. sọ̀kò sínú oúnjẹ mi sọ oúnjẹ lọ́jọ́ lọ́dọ̀ àwọn afáàgbà sínú oúnjẹ mi oúnjẹ lọ́jọ́ lọ́dọ̀ àwọn afáàgbà ní pàtàkì jùlọ mo ìmọ̀ báyìí máa ń bàdá ní wọ́n fi wá wọ́n àgbẹ̀ láwà ní ó ní táwọn náà fún àwọn tó dé ní ẹsẹ̀ bá ti rìn wọ́n ní ẹ̀tọ́ tí ó pẹ̀lọ́ kò sí náà mẹ́jẹ̀ ìbára ń bọ́ mẹ́yìn àkọ́kọ́ tó yẹ kó dá kí ìsáyẹ̀ ọ̀bọ́ mẹ́yìn tí ìsáyẹ̀ ìbára ń bọ́ mẹ́yìn àkọ́kọ́ fún dìkà bómi lọ́wọ́ jẹ́ ntánú ní kí wọ́n rí láyé kí wọ́n fẹ́yìn tì kó wọ́n gbẹ́mọ̀ lọ lọ́sílásí abásùnbọ̀ bàtí ìtají wọ́n ti kíta rà wíyà tó bá dé lọ́sílásí kẹsì pé yóò sì máa dànù tiẹ̀ kí yóò jẹ́ ìwọ̀n wọ́n dà ní ẹ̀kọ́ òfẹ́ kọ́rin òfẹ́ kí ìṣá òun ṣe náà fílà olùkọ́sí méjì ní òkè sẹ́yìn pé wọ́n sàlámà láàrin òun náà wà búrákà méjì wà sí ẹgbẹ́ mẹ́rin lọ́sí ẹ̀sán salati wa salamu ala rasulillah lórí fún ọdún sọ nínú ìjọpọ̀ ìrí pé àwẹ̀ gbígbà àwọn kan bẹ́ta lè pè ní wọ́n zẹ́rọ̀ àwáwí ìyẹn ni pé àdáwò lè fẹ́ tìrìkì rọ̀rùn náà sì níbẹ̀ wò ikọ̀ kínní lóbìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àtọ́bìnrin tí ẹ̀jẹ̀ ojú ò tí ì dàda rẹ̀ àwọn eléyẹn dandan ní kí wọ́n ṣe nǹkan náà gbáwẹ̀ tí wọ́n ọlọ́run ní ìgbà ṣèṣe torí pé ní májàmú táwọn ò fi lálàáfíà ó ní àtọ̀hárọ̀ tìmílẹ̀ àìní wà ní fàásì omi ọ̀ mara kó ní ẹ̀jẹ̀ omi àtẹ̀jẹ̀ lóṣooṣù ṣèṣe táwọn bá wá lọ tán wọn gbà padà wọn ò ní í ṣe fídíà kankan fídíà ni àwọn pè ní ìbọn màá wọn ò ní ṣe ìtara oúnjẹ kúrò fún ẹnìkan lóúnjẹ aláìní oúnjẹ tó yẹ ìran kejì alimaridu alimusafir ẹntara ni ọjà àtẹtọjọ rìn àjò àwọn méjì wọn láǹfààní láti sa ìgbà àwọn nígbà táwọn bá ń gbà lọ torí kíni torí pa àrùn ọjà torí kíni torí kó ṣe ìrìn àjò ṣùgbọ́n ìrìn àjò tẹ́yìn ó ti ṣe lu ó ní ẹgbẹ́ tó gbọdọ̀ tó forty eight miles léètì ọ̀rọ̀ jẹ́ bíi eighty seventy six to eighty kilometres sí láti kò fún àwẹ̀ ẹnikẹ́ni tí wọ́n lọ sí kò rúkṣọ̀ mẹ́fù ìdẹ̀kùn mẹ́fù láti sílẹ̀ ìgbà wẹ̀ ṣùgbọ́n kéyìí sí ìwọ̀ fún aláwọ̀ fún onírìn àjò fárí pàbàrà àwọn gbá kóhun agbára àwọn gbé kóhun ọgbà wọn kọgbà pẹ̀lú àgbàgbà ni ọ̀dà àdìpá ẹ̀kọ́ má lè faradà dẹ́nà rẹ̀ oríṣiríṣi ni o lọ́ọ́ fi kí mọ́mí ẹ̀ pẹ̀lú àdìgbà wọn ìrún táyì bára ní sáà òyìnbó ní ara ní ṣe yọ yọ lòdì agbáwò lórí fẹ́ máa fọ́ mi báyìí tó ti á fọ́ yẹn pé àárẹ̀ gangan yà àrẹ́lẹ́ yóò yẹ o gbogbo ara ń gbóná ní láì láì bẹ́ẹ̀ ni ojú ń wá mi nígbà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ sì ń rí nìyẹn. ẹtara ni ọwọ ayá o àti tọjú lórí àjọ ìgbàláyè bẹ fọnú sẹríà kàmágbáwò nígbà tí Ramadan bá lọ tán fàáyìn dàtú ní ayé àmì ọkọ yóò rà sí i níbi làwọn kò fi ọjọ́ mẹ́wàá gbà Ramadan bá lọ tán yóò wà gbàgbà ọjọ́ ìlú lórí àjọ ọjọ́ mẹ́ta oṣù kan àwọn olùdókòwò ti Ramadan bá lọ tán yóò wà gbàgbà tó ìṣẹ̀lẹ̀ kẹjọ sọ àwọn eléyìí àwọn náà ò ní ìtàn tí wọ́n san àwọn ẹnìkan ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ kẹta omi hamilu àti mọ́rẹ́dẹ́rù hamilu lóbìnrin tó lóyún mọ́rẹ́dẹ́rù lóbìnrin tí ń tọ́mọ sí ní ń tọ́mọ lọ́wọ́ àgbọ̀ yí àwọn obìnrin lọ́dọ̀ wa ń ni pé tómi bá ti lè lóyún ìgbà wẹ̀ tómi bá ti ń tọ́mọ lọ́wọ́ kò ní gbà wẹ̀ ìbẹ̀ ọ̀ ìnáwó fátíwárà dáadáa ká tó ń jáde lẹ́nu lọ́lọ́ yìí pé obìnrin tó bá ti ń tọ́mọ lọ́wọ́ yọkọ̀ máa fọ́lá ìdí ló ń jẹjẹ nìkan ni ìdí bá wẹ̀ padà ìwé kò wẹ̀ lẹ́yìn ẹnu àwọn àáfàá kò lórí wípé obìnrin tó bá lóyún àbóbìnrin ti ń tọ́mọ lọ́wọ́ wọn láǹfààní àti sàlẹ̀ ìgbà rẹ̀ qiyasan ala al-marid wal musafir báwo ni òdì tó báwẹ̀ ìgbà tó bá tó bóyá ògàgà ló ń fi ìdè rẹ̀ ń fura ma pé ha tí ì lè bàwẹ̀ yìí ojú mi ti ṣe fi kìkìkì látàrí látàrí ẹni tó mú tàbí látàrí ọmọ tí ń fún lọ́yàn ọmọ mi ń dẹ́gbẹ́ pé tó bá fọ ọyàn nígbà yàrá rẹ̀ báyìí nígbà yàrá rẹ̀ báyìí tí ọ̀sá rẹ̀ náà ẹ̀ka tó bá ń mọ ẹyẹ báyìí yóò fẹ́ lè wọ́n mi tí mo rò kọtí ẹ̀ tó bá rí bàtọ́ lé a èmi lè mà wọ́n yìí a èmi lè mà wọ́n sùúrù mi báwọn ìgbàláyè mi náà láti sáré ìgbà wọn bóyá nítorí ara rẹ̀ ni àbí nítorí ọmọ yóò sì gbà wẹ́ ń padà bá láàárín àtúnírìn sì gbà á àwọn ẹni padà èsì ò ní gbà padà sóyè dídà wò ọyẹ ìgbà tí ọba wa san àwọn ẹni padà ṣé yóò ṣe fídíà máa bí ò ní ṣe ọ̀rọ̀ méjì làwọn afa sọ àwọn kan ní yóò fún yóò ṣe bọ́ọ̀mù ọ̀ káwọn ọmọ yorùbá yìí náà yóò ṣe ìbọ̀mù ọ̀ pẹ̀lú májẹ̀mú tó bá ṣe wípé àwẹ̀ tí ó gbà torí ọmọ rẹ̀ ní òjì ọgbàwẹ̀ wọ́n ní à màdàmí má gbàwẹ̀ o tẹ bá gbàwẹ̀ ó léwu fọ́mọ yín o tẹ̀ ń fọlọ́yàn yín o àbí oyún tilẹ̀ nínú yín o sọ̀rọ̀ kan náà fà sí wípé tẹ́gbẹ́ torí ti torí ọmọ inú òfin gbàwẹ̀ ó ní òmùí fún aláìní lóyún ẹ̀jẹ̀ yóò sì gba àwẹ̀ padà ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n ní lọ́dọ̀ àwọn afáàní wípé àwẹ̀ nìkan ló ní ọ̀ gbà padà kò ní fún aláìní ní oúnjẹ jẹ kò yẹ sà àwọn ní ọlọ́sọ̀ bẹ̀ sọ àwọn ẹni pẹ̀ ní àrùn àgbà àwọn tó ṣe bí ọgbà ẹ̀skíìsì ìran ẹlẹ́ẹ̀kẹrin àbí ìran ẹlẹ́ẹ̀kẹrin ló ẹ làwọn tó ṣe wípé àárẹ̀ tiwọn fifty fifty ni bí wọ́n ti bá kú ni tàbí tó ṣe pé ó ti darúgbó kò lè dáhùn ìgbà yá lọ́kùnrin ni àbí lóbìnrin ṣùgbọ́n irú àwọn ilé yẹn wọn ò láwẹ̀ kankan bá wọn ò sì ní wọn ò sì ní san àwẹ̀ padà dípò sísan àwẹ̀ padà kí wọ́n ṣe ìbọ̀m̀bọ̀ olùkọ́ ti yẹ ìbọ̀m̀bọ̀ ni wọ́n ṣe fẹ́ fi kíní kan jẹ́ ní ọ̀rọ̀ àwọn èèyàn kàn ń dá mi láàmú pẹ̀lú mẹ́rin ni pé ẹ̀gbọ́ àwọn gbọ́ kíní kan bómi tó bá ń tó bá lóyún àbí tó bá ń fọmọ lọ́yàn wọ́n ní kò ní gbá rẹ̀ padà oúnjẹ nìkan ni yóò yóò kọ́ láì lè jẹ ìwé kú mi ni o àbúrò kọ̀ níjà ni ọkà wọn wà sínú rẹ̀ tàbí àbá bá sí ọkà wọn wà sínú rẹ̀. sèǹtù ti bá darúgbó báyìí sùgbọ́n báyìí àwọn èèyàn ní gba ààwẹ̀ tó wọn ò ní san padà ṣùgbọ́n dípò bẹ́ẹ̀. àwọn ènìyàn wà wọ́n bá wọ́n bá jẹ́ náà kò jẹ́ wọ́n àbá sọ fún ọ̀gbìn wọn kò ní ẹ̀ ti yé náà kí ni ó wà fún ọ lóúnjẹ ìwọ lọ ṣe fúnra wọn tó bá sì lè fún ọ lówó tí wọn fèsì lẹ sí ọdà ọkọ olùkóyè tó ó sì lè ṣe fún wọn ó sì lè dá fẹ́ nìkan ó sì lè ha fún ẹ̀sìn ọ̀pọ̀ ẹ̀sìn mọ́jà mi kọjá pé àtọ́ ń jẹ àrọ́ àtọ́ ń jẹ alẹ́ ní òfin sọ ti yẹ sá ó má bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní kìí. 好香呗，好香，好美。 kọ́ṣíyà onáǹbẹ ásíyà onáǹbẹ tùmẹ̀ ẹ̀ta ló kọ́ kọ́ṣíyà ẹ̀tọ́ ń bẹ̀rù ọlọ́run kọ́ṣíyà náà ẹ̀tọ́ ń bẹ̀rù ọlọ́run ásíyà ó yàtọ̀ tó gbẹ náà ló kọ́ sí ìjọba. Thank you. ọmọ ẹ̀kẹ́lẹ́ tí ìrìnàjò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ olú ẹ̀ká máa fi ọ̀rọ̀ sí lẹ́nu gẹ́gẹ́ bí alábẹ̀. ó ṣe àfọwárí ìmọ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ ó lè kún kí ìyàtẹ̀ lè rẹ̀ níbẹ̀. rárá má jẹ́ ìwé ìmáàmù kọ́kọ́rọ̀ jẹ́ ní àrùn tí ó kún ìyàtọ̀ tó wọn tó sọ bẹ́ẹ̀ mo rí àwọn títí kan nípa àwọn máàmù kan fún ìdáàbò. yóò rẹ̀ bí ẹ̀dá kan mi tẹ́tí. so ìtumọ̀ ayé ni pé nípa oṣù ramadan àtàwọn ayé oṣù ramadan àtàwọn ayé bẹ́ẹ̀ pé ayé ti máa ń wà lórí irú àwọn ìmáàmù kan ní nísàlẹ̀ ìlú mú lọ níbi wípé wọ́n ti máa ń pọ̀ kú lórí ẹ̀ fún wọn pé ìjọba sábà káàkiri àti ní ní ìbò tó sẹ́ pé bọ̀ ìfẹ́ inú sí ma inú ma fẹ́ bọ́tẹ̀ tó jẹ́ pé mọ́tò pẹ̀lú ọjọ́ pé gbogbo àwọn èèyàn àti tàbá ti pa ní òfò yóò múlẹ̀ yóò múlẹ̀ tí tàbá tẹ̀lé rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á nù bọ́ ẹgbẹ́ onífẹ̀ẹ́ ní sọ wà ní tẹ̀lé àdìbàtì pọ̀ lọ́dọ̀ bàbá mi ọ̀nà kó sàmìlà sọ lábala bí aláwọ̀ ẹ̀dẹ́ sàmìlẹ̀ wọ́n kàn láwọ̀ pé kánú lè kọ̀ ẹ̀dẹ́ àdékò ìjọba yìí ìjọba yìí ẹ̀dẹ́ àwọn ìjọba yìí ẹ̀dẹ́ àpárí ẹ̀ sọ pọ̀ lẹ́tọ̀ ṣe rẹ̀ sàn. nínú ká rí tẹ̀kùwìm bóyá àgbo ètí sọ nípa pé ìjọba yìí oṣù ọbẹ̀rẹ̀ صوموا لرؤيته النبي يبين وأفضل لرؤيته إدبا ويدري بيروس يسنن دري بي أموشا وإن بما عليكم فأقبلوا له ثم ربطا النبي في العين المطر àwọn kan máa ní a máa dá ten jẹ jíjẹ ṣàwọ bẹ́ẹ̀ ten minutes báyé wọn adáké oúnjẹ ìjẹ ní àbí ten minutes àti two minutes sí àgbàjáde. táyì tàbá rí pé àgbàjáde bá ti bá a jẹ àmú ọgbọ̀nà gbọ́dọ̀ ètò láti jẹ ṣáájú àsìkò àgbàjáde ti la àti láti dájú bá àgbàjáde ti la ìyọ́ pẹ̀lú omi àti sí lásìkò yìí bíi ten after sí lásìkò. Eh, atau p a r i n g dekat k o Orang tahu apa asalnya. Gracias.